kọ́ríntì kínní orí kẹjọ. ó wáá kan ọ̀rọ̀ nípa àwọn nǹkan tí a fi rúbọ fún òrìṣà a mọ̀ pé gbogbo wa ni a ní ìmọ̀ bí àwọn kan ti ń wí ṣùgbọ́n irú ìmọ̀ yìí a máa mú kí ènìyàn gbéraga ṣùgbọ́n ìfẹ́ ní mú kí ènìyàn dàgbà. bí ẹnikẹ́ni bá rò pé òun mọ nǹkan kan irú ẹni bẹ́ẹ̀ kò tí ì mọ̀ tó bí ó ti yẹ ṣùgbọ́n bí ẹnikẹ́ni bá fẹ́ràn Ọlọ́run òun ni Ọlọ́run mọ̀ ní ẹni tirẹ̀ nítorí náà nípa oúnjẹ tí a fi rúbọ fún òrìṣà a mọ̀ pé òrìṣà kò jẹ́ nǹkan kan nínú ayé àti pé kò sí Ọlọ́run mìíràn àfi ọ̀kan ṣoṣo nítorí bí ó tilẹ̀ jẹ́ pé àwọn nǹkan tí a ń pè ní òrìṣà wà ìbáà ní ọ̀run tàbí ní ayé gẹ́gẹ́ bí òrìṣà ti pọ̀ tí àwọn olúwa tún pọ̀ ṣùgbọ́n ní tiwa ọlọ́run kan ni ó wà tí í ṣe baba lọ́dọ̀ ẹni tí gbogbo nǹkan ti wá àti lọ́dọ̀ ẹni tí àwa ń lọ olúwa kan ni ó wà jésù kristi nípasẹ̀ ẹni tí a dá gbogbo nǹkan nípasẹ̀ rẹ̀ ni a sì ti dá àwa náà ṣùgbọ́n kì í ṣe gbogbo ènìyàn ni ó ní ìmọ̀ yìí nítorí àwọn mìíràn wà tí èèwọ̀ nípa ìbọ̀rìṣà ti mọ́ lára tó bẹ́ẹ̀ tí ó jẹ́ pé bí wọ́n bá jẹ irú oúnjẹ yìí bí ìgbà tí wọ́n ń bọ̀rìṣà ni nítorí wọn kò ní ẹ̀rí ọkàn tí ó lágbára jíjẹ oúnjẹ bẹ́ẹ̀ jẹ́ àbùkù fún wọn kì í ṣe oúnjẹ ni yóò mú wa dé iwájú Ọlọ́run bí a kò bá jẹ kò bù wá kù bí a bá sì jẹ kò mú kí a sàn bí a ti rí tẹ́lẹ̀ lọ ṣùgbọ́n ẹ ṣọ́ra kí òmìnira yín má di ohun tí yóò gbé àwọn aláìlera ṣubú nítorí bí ẹnìkan tí ẹ̀rí ọkàn rẹ̀ kò bá lágbára bá rí ìwọ tí o ní ìmọ̀ tí ò ń jẹ ní ilé òrìṣà ǹjẹ́ òun náà kò ní fi ìgboyà inú ilé òrìṣà lọ jẹun àyọrísí rẹ̀ ni pé ìmọ̀ tìrẹ mú ìparun bá ẹni tí ó jẹ́ aláìlera arákùnrin tí Kristi ti torí tirẹ̀ kú ẹ̀ ń fi bẹ́ẹ̀ dẹ́ṣẹ̀ sí àwọn arákùnrin yín tí ó jẹ́ aláìlera ẹ̀ ń dá ọgbẹ́ sí ọkàn wọn ẹ sì fi bẹ́ẹ̀ dẹ́ṣẹ̀ sí Kristi nítorí náà bí ọ̀rọ̀ oúnjẹ ni yóò bá gbé arákùnrin mi ṣubú n kò ní jẹ ẹran mọ́ láéláé kí n má bàa ṣe ohun tí yóò gbé arákùnrin mi ṣubú.